إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه وأمرنا بذلك في كتاب العزيز في مواضع كثيرة قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام من أراد أن يكون في فسعة من دينه فليلقى ربه بريئا من دم حرام ويديه ويداه لا بد أن تكون صفرا من دم حرام لذلك كان رسول الله صلى الله عليه وسلم يحذرنا عن القتل العمد بقوله ما قتلت نفس ظلما إلا كان على ولد ابن آدم الأول كفل من دمها لأنه أول من سن القتل أمة الإسلام قتل الأخ أخاه وقص الله سبحانه وتعالى علينا قصتهما لنأخذ الدرس الإلهي ولنعلم ما للدم من شان عظيم ولنجتنب القتل لأن الله سبحانه وتعالى عقب قوله تعالى فأصبح من النادمين بقوله من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون فقال نفبر لا توسوان مسلمين أنت ترى لكي كرات جاري فوان النبي صلى الله عليه وسلم أن يبارد على ما جاك يسمقوا فلو بارد الكوكي النبي وسلم

lẹ́yìn tí ó ṣe láǹfààní láyé àti ní gbangba alìkìyàmà jama'a in tá ń bá bọ̀ òun náà ni a ń bá lọ díẹ̀díẹ̀ òun ni ọ̀rọ̀ lórí pàtàkì ẹ̀jẹ̀ àti bí ọba dẹ́dà bó se ṣe ní èèwọ̀ ká máa ta ní ọ̀nà òdì àti bí ọba dẹ́dà ṣe ń fi hàn wá wípé ẹ̀mí tẹ́ ń wò kèé sí ogún ẹni tí ń mí lára rẹ̀ ogun ọba dẹ́dà tó fi ẹ̀mí ìtara rẹ̀ ni gbogbo àwọn eléyìí o là ń bábọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n bọ́lá ti fẹ́ gbé a ní mẹ́rin dámìlì insan àmàtàn tí má ti léèyàn rẹ̀ èèwọ̀ pé ẹ̀ gbọ́dọ̀ rẹ̀ lẹ́ wa ẹ̀sìn mí ni wọ́n ṣe wọ́n wá ń gbé pẹ̀lú wa kí ni tó dé wà sí wọn pẹ̀lẹ́jẹ̀ wọn wà hurmatu damil muslim musulmi tó jẹ́ musulmi fọ́lọ́n minali kíbílà tí kí fọ́ bá dẹ́dà kí ni tó bá ọmọ nabi adama ẹ̀mí ẹ̀ ń kálukú gan sí kí ni ìwọ̀ ti ń bẹ téèyàn ò fi lè sọ pé wọ́n para ọun òun ó sì wá fi ṣe ẹ̀rí lọ́dọ̀ ọba dẹ́dà àwọn bàbọ̀ Allah subhanahu wa ta'ala ń pàrúsàn látẹnu sọ́tù ka fún àwọn èèyàn rẹ̀ adama sọ pé kí wọ́n ṣe pẹ́pẹ́ àwọn ọba wọ́n wà tí wọ́n súnmọ́ wa ṣùgbọ́n àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ àgbà pẹ́pẹ́ fúrú ẹnìkan tó rá ní ẹ̀tẹ̀ sí àti tó ṣe sọ́dọ̀ àbẹ̀rẹ́dà àgbàtẹ́nìkejì ẹni tí wọ́n pẹ́pẹ́ fúrú rẹ̀ ó lọ wọn pẹ̀ntẹ́ pẹ́pẹ́ fúrú rẹ̀ ọba dẹ́dà ó gbé kànàkánná dìde láti wá kọ̀lẹ́kọ̀ asàrẹ̀lẹ́ iná èyí táwọn èèyàn fẹ́ máa sọ nípa àwọn àfẹ́ẹ̀sì nípa tó ní bá ti pọ̀lọ̀rọ̀ ẹranko èyí tọ́lọ̀ ti sọ fà igan tàbálà ní ó tó wa wípé ọba dẹ́dà nínú agbára rẹ̀ kò sí tí ò láti fi kọ́yàn lẹ́kọ̀ọ́ ewu ṣùgbọ́n láàrin ọ̀dọ̀ wa ti yóò bá ìsúnmọ́lọ̀ ń wá kéré torí tí ó rẹ̀ fún wa o ní tún polówó fún ṣẹ̀ìtọ́n àwọn tí àwọn òfin àwọn àfáàrí àwọn àmáàmùrì wọ́n ní àwọn ni máàmù wọ́n fẹ́ bọ ògùn wọ́n wá pè mọ́mù kọ̀ wá bá wọn pa ẹran wọ́n wá gbé ẹ̀jẹ̀ ẹran sínú gbá gbogbo àgbàgbà sí rí ìwọ́n náà sì bá wá gbẹ̀rẹ̀ léyá gbogbo ọba ṣe mítí pé a sì ní jẹ́ bàbá òkírùn fún àmá o lágbàjá láàmàyàn ní máa mọ̀ wọ́n ni bó ti ẹ̀jẹ̀ pé ń jọ́nà lọ́wọ́ àwọn dìtẹ̀ mẹ́ni torí tó ṣe dùn àmúrẹ́ bàbá ẹ̀ẹ̀dìtẹ̀ o àwọn jàmáà wọ́n wà lórí ẹ̀tọ́ ṣùgbọ́n wọn ọmọ wípọ̀ wà lórí kíní o àwọn lórí ẹ̀tọ́ jàmáà babaláwo lídì wá kírun tí ẹ bẹ́ gbọ́ pé ìmáàmù kan bẹ ládùúgbò kan ó nílé agbára bí aláwo ni 90% ẹ̀ tí kú lẹ́yìn ẹ̀ni ọmọ sọ pé ọ̀gbòrí ẹ̀sá tí ni ọ̀gbòrí ẹ̀sá ẹni à ń kò tóbi lẹ́mi wa àmẹ́nu àlà ẹnu àlà pé eléyìí wọ́n èsì báyàn sí gbogbo tẹ́dàrí ọjẹ́ lórí rẹ̀ wọ́n èsì eléyìí báyàn sí ẹ̀tọ́ ọlọ́run ọba lélé inú ọ̀sọ́ pé mi ó sòkú o mi ò ní mi ó sòkú mo sì ti gbọ́yé ṣùgbọ́n èpè ti dádí wáṣẹ́ wó tó kú wọ́n lọ́mọ tí ọba sí òkú àwọn yóò rí ewé ńlẹ̀ báyìí yóò pè lówó yóò rí pépà ńlẹ̀ èpèrè mi gbórítákó ọlọ́run náà sí ìránìyàn mi olóòrò sí nìkátẹ̀ láti àwọn òmìnir wọ́n ní àtẹ̀ láti àwọn òbí tí ó bá ti takò àti ọlọ́run káàsì òbí bá ti takò àti ọlọ́run ó ti bí iṣẹ́ sùúrù à ní iṣẹ́ tó ń bí tọ́lọ́run láti ṣùgbọ́n àgbọ̀rọ̀ bó ń bì ní ẹni ẹni sálẹ̀ yìí fánu but ẹni tí ẹni ó tún kẹ̀kẹ́ ṣe olùlọ́ba kẹ̀kẹ́ jẹ́ ní ọ̀nà tí ìsìláàmù ọdún yìí láti ń ṣe látàdúrú ọdún yìí ṣe in tí wọ́n fi pèpè inú ẹ̀ ni wípé ẹgbẹ́ yìí òun ni wọ́n dálẹ̀ láti gba ọmọ òdú alẹ̀ lọ́wọ́ ọ̀yà torí Ìbò náà ní tiẹ̀ Haúsá náà ní tiẹ̀ fún di èyí bá a ṣe ń pẹ̀yìn imams là ń pẹ̀yìn pastors là ń pẹ̀gbá là ń pàwò bí wọ́n ṣe ń sara wọn jọ bẹ̀nu wọ́n wà ní agbára oníbẹ̀lọ́rọ̀ tẹ̀yìn ẹ̀yìn ẹ̀dájọ́

bẹ́ẹ̀ bá sọ́lọ báyìí ilé ọ̀sọ̀lọ̀ náà rí kan kíkẹrẹ lámúrúdú ni kìní kan náà ilé ìfẹ̀lẹ́ ti náà padà wọ́n náà lẹ́gbà ó tó padà tí àtẹ̀yìnwáṣẹ̀ ìbọn náà ibi ẹ fi tàn sí náà ni pé ara àwọn tó sáfà nàbí maka tí ń rìn káàkì gbèrègbè ẹdẹ́ so èmi ọmọ bàbá tó bí mọ́dábà mi mà mo sì mọ bàbá mi ìpìlẹ̀ ó ni ó ti àwọn nke yìí ní jẹ́ káwọn wà lẹ́ọ̀ máa tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwambọ̀ ọba dẹ́dà ó lo láti fi kọ́ ọmọ nàbí adama lẹ́kọ̀ọ́ tí ó ma ọlọ́n pàtàkì ẹ̀kọ́ ó sì ẹni òun níbi dáàbì sọ́rún sẹ̀fínà yọ́ ma jẹ́ kí ọrọ̀ ogun níta níbi ìlú ìsára fẹ́ mú sẹ̀fínà bọ́lá tọ̀rík àwòkúsírọ̀ sẹ́kùnmìnà rọ́wì ní orí ilẹ̀ róòmù òní àti mú lẹ́rú àwọn pàkà nínú ọ́sọ̀nù ní lẹ́yìn àwọn mùsùlùmí tí a jọlọ sí róòmù ọlọ́sójú ọ̀nà ọlọ́run ọlọ́ jagun pé àlẹ́sí ìwọ́sà ní gbé òun wá sọnù tàbí ọwà náà tí a mú lẹ́rú tọ́wọ́ ajájàbọ̀ ojúgbó ni ó ti gbà kò sì mànà kankan ó wá rìn káàkiri nínú igbó jà bí kan jọ náà jà nǹkan ni ohun àti kìnnìún ní ẹjọ pàdé ara wọn Kìnnì bú sẹ̀fínà anábì ìsìpapò dàgbàrẹ anábì sọ sẹ̀fínà tí omi wá ní máa jẹ́ ọkọ̀ ojú pápá tòró níbi pẹ̀lú ìní ìgbà kú ò sí kẹ̀kẹ́ mi tó lè mú tẹ́yàn fẹ́ rí bẹ́ àkọba dẹ́dà ọwá ń bá kínú sọ ya Abal haris torí àrókọ kínú náà ọmọ ń pèrè Abal Harith bàbá Harith anìlá àṣìlùk ìwànú gbóì láti wá dẹ́dẹ̀ rẹ̀ ní àti ẹ̀ onídájọ́ papọ̀ ana fi gangan torí ìtànàbí sọ lówùjú Esinu, ó kọ ẹ̀sìn bẹ́lẹ̀ tí a ti ó ní ọmọ ọdẹ́rìn lọ ó kọ mi náà nù ọlọ́nà ìdí orin lọ abúlẹ́nì sí sọ gbogbo agbátẹ́ nke ti ń bí orí orí ohun o ohun o ohun àgbà mẹ́gbà bí ẹ̀ṣẹ́ ní àgbà náà lábádé rẹ̀ kí àwọn apọ́ ìjẹba okú okú gbé ọkọ̀ tó nù bó ń ṣe máa jẹnu ẹni ìwá ń sọ fún kì ní pé àà ìrìnwà dẹ́dẹ̀ rẹ̀ wọ́n lọ tèmi èmi tó ń wo ìsẹ̀sí ìnà ní mi in fi àbòsí bá nìyàbí lòun bá ti bẹ̀láyé mọ́ sọ́nu ní o mo sì wọ́n mùsùlùmí tààjọ wá sílẹ̀ róòmù ó lòun ò sọ jù bẹ́ẹ̀ lọ kìnnú bá gbóbí ẹ̀ méjì ó bú ọlọ́wà pẹ́yìndà ọlọ́ọba dẹ́ta ń sọ sóò lẹ́mì wípé ó ní ọ̀tẹ̀lé mi tẹ̀lé òun wá ń rìn lọ lẹ́yìn kìnnú ọlọ́wà débì fàbàtbáṣọ́ ni gbogbo rẹ̀ ẹranko tó bá jẹ́ pé ìrù ni a máa ti fi ìdùnnú wọ́n hàn báṣbáṣọ́ lọ́rọ̀ máa ń lò fún wa wọ́n jana ń lò fájánà báṣbáṣọ́ lè kẹ́lì tó bá jùrù ní jùrù ìdùnnú ó lò wá mà òǹtọ̀lọ̀ òǹtọ̀lọ̀ ohun ò tí ìrìn tó tó rìn díẹ̀ bóhùn sí já síbi táà mùsùlùmí pàgọ̀ sínú ọlọ́run lo kẹ̀nẹ̀ wọ́n ní ibi tọ́ba dẹ́dà káńkàdé ó lọba tí máa fi tí pa níran yọni nínú ewu normally bẹ́ẹ̀yàn wà ní ilé ara rẹ̀ èèyàn wà lọ́fíìsì rẹ̀ èèyàn wà jẹ́jẹ́ jẹ́jẹ́ wájú mọ́sálásí ń sàtgárù kìnnìún yọ sí ọ̀ràn ní ọ̀rẹ́dì ọwá wà ní ugbó tí ó pínlẹ̀ tẹ́ tí ó gbà alẹ́ àfọbàdẹ́dà sílà àwọn èmọ̀ èmọ̀ báyìí ó kún ọwọ́ rẹ̀ kò sì yé máa ṣe fún ta ní o fẹ́ ń bá dúó tí ọba dẹ́dà ẹ agbáwó agbáwó gbogbo àwọn tí wọ́n rò pàà ní nǹkan míì tí è sọ lọ́n níbo ni a wà kìníkan ọlọ́fà àná ó ń dà kìníkan ó ní orógùn

ọ̀nà àyọnú ọlọ́run ni nígbà ọlọ́run tó sọ̀rọ̀ ìtàn ọlọ́run famunun au amsik tó bá wúwọ̀ fún yàn bẹ́ gbówó ọmọ fún yàn bẹ́ bí wọ́n ìrìn ṣìṣàt akọ ayé ìfún ọ̀tọ̀ ní ìṣèṣirò annabi Sulaiman ó ń dà in tí a kó fún tí fi ń jẹ tí ń jẹjọ́ náà ó ń dà bó ń kálukú ó bí èèyàn jólówó jù bẹ́ẹ̀ lọ láyé kò lè ná ju tí wọ́n fẹ́ fún lálìkì àmà lọ nínú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́dà kó pinnu torí pé kò sí ń tàà lè dáti àsìkọ̀rọ̀ bá dẹ́dà yìí káàbá tí ń padà sọ́dọ̀ rẹ̀ ní padà ti tòótọ́ wà láàmà sẹ́ni èyàn ó sì ṣe dáadé ayọ́ kan ọlọ́lẹ̀ sí ni ó ṣe dáadáa ó torí tí ń ṣẹlẹ̀ yìí nípa pé ń bá pààyàn lórí ibú torí tí ń ṣẹlẹ̀ yìí ẹ ń pààyàn yóò kábàmà ọya ni o ọpẹ ni o kàtàbínà alábà ní Israel asọ́dí òfin bó ti ẹ̀jẹ̀ pé kò sí umma tó ti lọ tọ́lọ̀wọ̀n ẹni ọba fọ́ọ̀yàn lójú ẹ̀fọ́ ti ẹ̀ náà àwọn yìí ó mú aburú dínkù lórílẹ̀ nígbà ọlọ́run bá wá gbégègè lóró ẹ̀mí anáwù máa ń kọ̀tálà nafsan kan tí ò kan lórílẹ̀ tí ń ṣe sábàbí kú èèyàn fọ́ka annama kọtàlà náà tẹ́jẹ̀ ní ìdájọ́ rẹ̀ bí ẹni ọ pa gbogbo ẹ̀ ní o ẹ̀mí kan ọba dídà alhifadhu ala nafsin wahidatin hifadhun ala jami'i nufus ẹ̀mí kan sí àbáyé èyàn ọgbàládà pé yóò ẹ̀mí ẹ̀mí kan sí àbáyé pa náà èyàn ọgbàládà pé ìlọ́fà tààfìrí lára nàbí sallallahu alaihi wasallam ayà awá bọ́ sọ́dọ̀ ẹ̀ tí ọba ní tù tọ́jú ànàbí jẹ́ àti sahih من حديث عبد بن عمر رضي الله تعالى عنهما وارضاهما في قصة سرية بني جبين النبي صلى الله عليه وسلم ọba dẹ́dà ó ti sàdé fún náà wípé òun ó pìnlẹ̀ gbámákà lọ́rọ̀ dúkẹ́ ìlà máa ọba tó sọkùnrin níkàlẹ̀ fọ́ yìí yóò kùkú dọ́ padà sí mẹ́kàtí wọ́ yìí bẹ́kà iná yóò bà fún àpọ́kà fà túbá yóò dọ́pa sọ́dọ́ rẹ̀ ọ wà jẹ́rẹ̀ gbogbo dáadáa tí wà nàbí ń se alákúnlé ọba dáadáa a ń pè bìkan ní yàlámlám ìsàlẹ̀ mẹ́kà náà ni àdúgbò ọjọ́ mi ìkọ́tù àwọn kan yàlámlámù yìí iná bàníjẹ̀vímù ń gbé kèése jùdẹ́ìmù o bàníjẹ̀vímà kèése jùdẹ́ìmà o bí fati jim wà kẹsìrì dáàlì jẹ̀vímà wọ́n bàníjẹ̀vímà yìí àwọn mọ̀ dáàpọ̀ ìròyìn àrẹ́bìsì lọ́dọ̀ wọn àbí wọ́n á ná kọ́ nílùú sí wọn pé tábà ní jẹ̀dímà yìí arsaltuka ilayhim mọ̀ rán ìwọ ọdún wàlídì sí wọn dáìyàn lọ́pọ̀ wọn sí islam anábì ìran ọdún wàlídì dáìyàn láàmù kọ̀tílan anábì ò ní kọjá ṣùgbọ́n nábì ìran jọ́nà lọ́n pé lọ bá wọn bà ní jẹ̀dím pé wọn sí islam ẹ máa wèmọ́ ọlọ́run níbi ẹmọ́fẹ̀ẹ́sì ọlọ́run ṣe yẹ̀yẹ́ o jẹmáà tẹ́mẹ̀ntí sọ̀rọ̀ náà ha gbọ́rọ̀ fẹ́ tí ọlọ́sù ẹ̀yẹ́ o torí gbogbo tó bá jáde láti bẹ̀ ọ̀ràn ní fún yà ẹ má kọ́dọ̀dà fúdà alẹ́ láti fẹ̀sì sí ẹ̀yẹ́ láwọn ẹ̀bá ń kọpí rẹ̀ àà in tó jùrì ọkàn lọ́dọ̀ bá dẹ́dà kọrù wà ní ìdìgbéra àbẹ́bùrúwọ̀n náà mẹ́nu ikọ̀ ikọ̀ ikọ̀ ànábì wá kó àwọn èèyàn jọ fún minal muhajirin wal ansar àti rọ́bà mina àwọn muhajirin bẹnu àti àtẹ̀lé àwọn ansar bẹnu àti àtẹ̀lé ìwọ́lákọ́gbó ọya ẹlọ́bán bà ní jẹ̀zíma wọ́n lọ wọ́n lọ wọ́n lọ nígbàtà wọ́n wà ní dọ́rọ̀ wọn orí ah, islam tum ó pín sí islam ẹwà sí islam o islam lẹ́múdé o ṣùgbọ́n wàlám yóò sínú an yaqulu aslamna àwọn wáárè pẹ̀lú ìdílé rẹ́bánà náà ń sọ wọ́n èdè wọn pẹ̀lú ẹ̀sìn tó ṣẹ̀ṣẹ̀ dé yìí ìsìláàmù lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ dé wọ́n ò lè sọ pé àsìlámúná pẹ̀lédé wọn sọ́bà àníwọ́n lò sọ̀bá aná nínú ilẹ̀ rọ́wọ́ sí rẹ̀ tí a máa ní sọ́bà àfùlánù kọ́rọ̀jà min dínín ìlà dínín yìí tí bá ti pèlẹ̀ ṣùgbọ́n níjọ́ náà lọ́hùn èdè omi ẹsẹ̀ ń lòrò àwọn Kùráìṣì wọ́n ti wá àti gbọ́nà wọ́n ti sọ di yẹ̀yẹ́ tí wọ́n ti wọ́pọ̀ nìkan ìsìlámù sọ̀bá àtá àwọn fẹ́ bú ní tí yà lásìbọ̀ tó ń jàálúhá maqāma dhammi èyún àwọn Kùráìṣì àwọn Kùráìṣì ń lo <laughs> odojúkà nàbí Muhammad ẹ̀bí lójú wáyé tẹ́bàjá pàgbàlagbà ní ọmọ gọ́ bọ́sọ mẹ́kẹ́ o wà lè ronú ẹgbẹ́ rẹ̀ lọ tẹ́lẹ̀ kí bọ́jẹ̀ tí ó tọ́ nàbí o lè wábọ̀ àgbàlagbà tọ́ bà mátàn sọ̀bá àtá kí ní ìyẹ́ ti kú gbogbo mẹ́kà ó ti wá di gbólóhùn yẹ̀yẹ́ gbólóhùn yẹ̀yẹ́ yìí òun ni Khalid Walid mọ sọ́bà àti ẹni tí ẹran tó jẹ́ àkọgun ṣe àdìgbà àwọn tí wọ́n pa ìjìnlẹ̀ èdè ìpìlẹ̀ náà ni pé a ti kú òun kèfèrí àti bọ́nù islamu sọ̀báànà lámìí sínú àyẹ̀kúrò islamu náà wọ́n bú mo sì fẹ́ sọ bí yóò fáìn ìlú kọ̀ọ̀kan wọ́n ní àgbékalẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan awaran ọmọ ní ẹ̀kọ́ lọ́yọ̀ ó ní ọba mẹ́kọ̀ọ́ ọ̀sáhùn wọ́n gbẹ́kọ̀ sí omu ọdún ṣìṣà pé wọ́n bá kí la tẹ́kọ̀ọ́ fi ètẹ́gbà èmi wọ́n kọ́ dẹ̀ ti dábì lóhun kí lọ ń wílfà ọlọ́rẹ̀kọ́ àwọ́ ọmọ tí mọ́ntọ́ sọ àáyàn kọlà wà máa sọ ń bí irú gbólóbà lápẹẹrẹ aslamna aslamna bàbá tí ànàbí ìran kọ́nù wà lè ó sì wọ́n gbọ́ wípé èmi rẹ̀ bá sọ pé sọ̀bánà tọ́jẹ́ gbólóhùn tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn ní maka kò sí wà láà bó ṣe bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ yẹ̀mí ọyá ìjọbẹ̀rẹ̀ àwọn ilé ọ̀gbà sílámù o kó o sì pè wọ́n pẹ̀lú ẹ̀rí nkankan ìtẹ́sọ̀nsọ̀nù ọba kanjú ń bá ń pa wọn ipa ìpọ̀ a bá ń káwọ̀ wọn ókè ọ̀rọ̀ ọkùnkùn táwọn bá kọ kùnbọ̀ wọn lọ́wọ́ wọ́n bá ń so ń so ń so ọwá ní in tó kú báyìí ẹ̀yìn mẹ́rin lẹ jẹ́ àwọn màjírún tó ní àwọn rẹ̀ tó fún kálukú ní ẹrú kọ̀ọ̀kan ẹ̀yà ń sọ́rọ̀ ẹ̀yìn rà wọ́n àwọn rẹ̀ Sulaim ẹ̀yìn Temim ẹ̀yìn bà ní kíríkan in fún àwọn ìdílé náà kọ̀ọ̀kan bá yóò máa sọ bá fún ọ wọ́n sà ń bá gbogbo ètò lọ rọ́wí abẹ́bìnà umar ọwà ni abẹ́ ìdáká nà yàó mún bí nẹ́kìrọ̀ nínú àwọn ọjọ́ táa lò lójú ọ̀nà ogun ọba dìjọ kan kọlù jáde sáwọn ni ọba ni aliyahun òní jẹ́ yẹ́kùtù lọ́jú bá a kó ọdẹ́ mẹ́dínà wọ́n máa jẹun sí alọ́rùn bá a tí ìdè náà wọ́n máa dà láàmú ó ń ti mẹ́rọwọ́ rẹ̀ Abdullahi ibn Umaru ni olórí wa ní tòótọ́ kàyèfì pa àwọn tí sọ o mi rẹ̀ ní ìgbòrò rẹ̀ ní ìkànnì ẹgbọ́rọ̀ pa ẹ̀mẹ́ kánú àwọn èèyàn gbogbo ẹ̀ ànàbí ọgbọ̀ òun lọ́lọ́run sí ayé ó sì dájọ́ torí tó lórí wá ń ṣe kò yé mi o àwọn kan náà káwọ́rọ̀ nínú àwọn àǹsọ́rí àti àwọn àǹsọ́rù wọn pa tiẹ́ àwọn màjúnà àná ọ̀pá àwọn tiẹ́ òun kàlùkù sáà mìíràn tiẹ́ wọ́n lọ wọ́n lọ ni ẹ̀sìn yìí ń ṣiṣẹ́ láàrùn wàjòwàjò ẹni ọlọ́run bá dámá àti kọ́lọ̀ ọ̀sánú ẹ̀ bọ́jẹ́ lórí dáadáa ẹ̀rì lára ẹ̀ bọ́jẹ́ lórí tó kúrò ẹ̀kátù náà ẹ̀rì lára ẹ̀ àwọn ní a máa gbọ́n omi inú àmù dánù tó jó ní rọ́mà èròjò ilé ìdí ìdẹ́ ti bẹ́yì kọ́dà ilé ọ̀kẹ́ sí mi lápá ìrọ̀jú ilé ọ̀rọ̀ wà láì ọ̀rọ̀ àánú ó ń kálukú ẹ̀sìn fọ́wà wọ́n bá padà sí Mẹ́dínà ń ìrà nàbí bá ṣe rìnrìn wárí ó sallallahu alaihi wasallam bá ṣe rìnrìn ó bá ṣe rìnrìn ó Khalid Walid tọ́jọ́ gawa ní tọ́dánwò tọ́dánwò rẹ̀ ó ah kí ló wá fà àwọn èèyàn sọ pé sọ̀bá ah Khalid Walid bọ́sí nígbà mú bẹ̀rẹ̀ fún orúkọ ọmọ pẹ̀ àwọn èèyàn sẹ̀sìn ọlọ́run tí mo ní ẹjà mẹ́ ni ah ó dára náà

ẹni tọ́jẹ́ sí máa mẹ́yìn báwọn Kùrẹ́ṣì ṣe ń sọ fún pé àsọ̀báta ó ní láà máa sọ̀bátú wà láàkín aslamti kọ̀yìn sí bí bàbá mi tí wọ́n dojú kọ ṣùgbọ́n mo fẹ́ kó yé yín mo ti ń sẹ́sìn tánàbí mú wá òun kí ààrẹ fún kọ́nùbà ah kí láwàá ọ̀dá bẹ́ẹ̀ ni anábì tẹ́ wọ́n sọ́rọ̀ ọba dẹ́dà riwaya mi wá pé ẹ̀ẹ̀mejì ló sọ gbólóyìn riwaya mi pé ẹ̀ẹ̀mẹ́ta ni allahumma inni abro ilaik mimma sọ́nà khalid allahumma inni abro ilaik mimma sọ́nà khalidun allahumma inni abro ilaik ọlọ́wọ́ báwọ̀ in tí khalid dánwò yìí mọ́wọ́ mẹ́sẹ̀ ọlọ́wọ́ báwọ̀ mọ́ràn pópa ọlọ́run ah kọlìdù náà ah, eh, eh, ìbànújẹ́ mú bí kọ́ jẹ́ pé kéè gbà sílámù sáájú john kẹ́ìmù tí inú rẹ̀ ń bá jẹ́ yìí tọ́bẹ̀sọ̀ fọ́mù aliyan alìmì ní alì ìbìta wọ́n bọ̀ nìyẹn ẹ ń bá fi terrorism ròyà nẹ́bì tí ọ o dẹ́yìn bá ń sọ́sẹ̀lù tó fẹ́ campaign campaign rẹ̀ ilẹ̀kùn sílẹ̀ o dẹ́yìn bá ń sẹ́sìn míì tọ́ ní ẹ̀rí lórí ẹ̀sì tó ń ṣe tẹ́sìn ti dàrú mọ́ ọlọ́ má parọ́ mọ́ ìsìláàmù kọ́ wá sọ pé bẹ́ẹ̀ ló ti máa bà pèpè sẹ́sìn rẹ sọ́rẹ́ o a sì rí pé wà lẹ́ ní a ṣùgbọ́n lọ́wọ́ bá ń gbìjẹ̀ sí o ká lè máa kà á gbogbo ẹ ní ó kórìíra ẹ̀sìn tó ti lọ́lù yìí tó sì gbéléjú wọn ò kúkú re ńlájọ́ ń wòye tó ọ̀bà ọ̀fẹ́ sọ kọ̀sẹ̀yìn ọ̀bẹ́ sí ọ kọ̀sẹ̀ ń gbọ́ngọ́ lakum dinukum wọ́n lè rí la ikraha fi din kọ́ wá dìde ń bí tọ́ wà ogbé máìkì ní o sọ́ra fáwọn muslims ni ẹ kírímínà ni wọ́n bandit ni wọ́n bẹ́ ṣe máa pàà káàkì ni ẹ wọ́n pàà ẹta náà lọ́sọ́dì níjẹta wọ́n ah pastor fi ẹgbẹ́ sọ fáwọn ah èèyàn fẹ́ ti pọ̀ lúpì inú ó ń ṣe ọlọ́run wá ní alì gbé owó alìwà gbé owó tó tówó máa lọ sí ọ̀dọ̀ ọ̀bà ní jẹ̀ díma báyìí nínú yàyà lámlám máa sọ́dọ̀ wọn àwọn tó kù ń bẹ̀ tí wọ́n jẹ́ obìnrin wọn jẹ́ nǹkankan àtàwọn èèyàn iná tí wọ́n mú tẹ́lẹ̀ wọ́n ìṣẹ́rú mọ́ ọya ẹ lọ sí gbogbo wọn tí wọ́n pa ní ọba ń sí wọn wọ́n ní inú ilé ilé èèyàn mẹ́rin ní apá ń bẹ̀ wọ́n fún a ní ọgọ́rùn ràkúnmí wọ́n sanwó rẹ̀ ràkúnmí ọgọ́rùn lórí ẹni kọ̀ọ̀kan odidi village ní odidi ìlú ni o wọ́n wá ṣe bá nǹkan ah, kò sẹ́rẹ̀ ẹ̀kà tó kùmà tí wọ́n fún nǹkan ó sọ́rọ̀ wọ́n bí alì pé ṣe kò sí nǹkan tó kùta fẹ́ sọmọ́ ah, alhamdulillah a àwọn èèyàn ìkú ilẹ̀ lẹ́nìkan bá ní à ókùn nǹkan àwọn wọ́n ní ní làgọ́tù kí náà wá ń pè bẹ̀ igbá lọ́jẹ́ ni o àwo ni o ike ni o páànù ni o gbogbo ń tọ́ bá jẹ́ pé wọ́n máa fi fún ajá lóúnjẹ ni wọ́n máa fi fún ajá lómi tájá máa ń lámínú rẹ̀ òní ń pè ní ní làgọ́tùlì kẹlíbì lẹ́nìkan bá ní à ah, wọ́n ti sán gbogbo díyà ń tóòtọ́ ṣùgbọ́n lórí gìrìgìrì tẹ́ǹsì àtẹ́síwọ̀n àti ìràkúnmíràn tí wọ́n kó wálù ìgbà tí ajá mi fi mú mi wọ́n ti tẹ̀fọ́ àríbí látùn náà wọ́n wá mú mi wọ́n tún san owó rẹ̀ padà falájá wọ́n wá kó gbogbo ìlú pọ̀ wọ́n wá wọn èlò ní ọgọ́rùn àpò méjẹ́ wọ́n ma wá fún wọ́n wá ní gbogbo owó yìí afẹ́fún gbogbo yìí lóòrò lórí orí kọ̀ọ̀kan ní ẹ̀ ti ń san ọgọ́rùn àpò mi ọgọ́rùn àpò mi ọgọ́rùn àpò mi ọgọ́rùn àpò mi ọgọ́rùn àpò mi títí títí tí ò fi ṣẹ́kẹ̀ nìkan tí wọ́n san díyà rẹ̀ nígbà tí a lè wá padà ah, ọlọ́run dákùn jẹ́ wọ́n jẹ́nà o àwọn sọ̀hábà èèyàn làwọn náà bó yẹ pé èèyàn ni ànábì náà ṣùgbọ́n tó fi yàtọ̀ lára ti a ní wípé lọ́dọ̀ wa wọ́n yọ ìpín iṣẹ́ ìtọ́n tí wọ́n yọ lẹ́mì ti kí wọ́n bá yàn sọ̀rọ̀ ẹyọ kan kéyàn sí ìpín sọ́nà 50 kí kàkọ́ ọmọ dámbẹ̀ wọ́n ti yọ̀yún kúrò ànábì kéyàn ọmọ ṣe wà láìtàláì lórí ipò òsì fẹ́ bá tèèyàn jẹ́ ni ìkan sọ́jọ́ lórí àwọlá tó ń bá parọ́kọ́ wọn náà lọ wọ́n èkú mẹ́ta ti màpùrọ́ ní pa kọ̀ọ̀sọ́ pẹ́kẹ́ ni tó ń bá sọ̀rọ̀ wọn náà ó lóun gẹ̀ẹ́gẹ́ kéjì kọ́ ọwọ́ kọ́ ọ̀rá bẹ̀lẹ̀ ń sọ wọ́n sí ìkó mẹ́ tí tí wọ́n fi mọ̀ wípé àṣòrọ̀ lágbájá yìí gbogbo owó àwọn àrùn ọkàn wọ́n ti yọ́ lára ìsọ̀ àsọ́lá yíyọ yẹn yóò rò òun lọ́rùn nígbà tí Umaru wà bá pé àbúrẹ́lá ah, ah, yá máa sí àwọn èèyàn agamẹ́ ah, gbogbo ọjọ́ ilé ọpàlọpàá ẹjọ́bá ìsìsẹ̀ abẹ́rẹ́ ẹ̀dànà àrẹ́bí máàbù ìfìtulẹ̀ àṣùkọ àbùtò ní rìjáàlì ọlọ́run ò gbé mi dìde kí máa lanú ẹni tí ń bá fẹ́ bá sọ̀rẹ̀ àbẹ̀tí wọ́n bá fẹ́ súnmọ́ kí n tó súnmọ́ sínú rẹ̀ sáà máa ó kí ní bẹ̀rẹ̀ ọlọ́run rán mẹ́yàn in tó ń kálukú bá ti wíbó òdè náà ní ma fi bàlù tó bá lókún ìní tọpinpin rẹ̀ tó bá lọ́fà àwọn èèyàn táwọn sí wá ìyẹn tó bá fẹ́ rẹ̀rìn jù ní ìsìn láwùjọ wa lẹ́n tí wọ́n bá fà kóòtù ọlọ́run gbogbo <laughs> àṣekóòtù ọlọ́run yóò fà mí sí ó yẹ kí n ti jù báyìí lọ́wọ́ yóò tó sàkásí pé à kóòtù ọlọ́run rẹ̀ ó tó mìí sọ ayé tá ń gbé lọ́nà ìsinú nǹkan ti wà lẹ́mí àwọn bọ́sàwà náà ń tàà fẹ́sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ nǹkan ti wà lẹ́mí àwọn sọ̀hábà yòókù sí kọ́dùn wà lílì ah gbogbo àwọn tí wọ́n pa ẹni tí wọ́n fún ṣe bí torí wọn ni wọ́n fi lọ sẹ́dí àpadà yìí tòótọ́ àṣìṣe ni ṣùgbọ́n gbọ́nà tí ẹ̀rí tánà bí ń sọ yìí ìbànújẹ́ bá gbogbo wọn àwọn tí wọ́n mọ́ ń bí ọ̀rọ̀ wọn ò lọ àbá àti wọn lọ tí wọn ọ̀pá yán tí wọn gbogbo wọn wá ń wo họ́lídù níwò pé aláṣejù ni nítorí wípé hamalawula ajala wà ádámù tàfàbútì lọ síbi kọtíl àwọn àbìríyà àà kíkánjú jagunjagun ni kíkánjú àti àìfarabalẹ̀ sí wádìí dáadáa ó gbé kọlu tó gbé kọlu nǹkan wá fẹ́ máa ṣẹlẹ̀ tí ànàbí náà wá ń kẹfin rẹ̀ pẹ̀lú àwọn yòókù sí Khalid Walid ìbànújẹ́ mú tó sọ ó ń ṣe ọlọ́run wá ń la tasubbu Khalidan ẹni kankan yín kọ́ mọ́ bò Khalid Walid o ẹni kankan yín àwọn wọlànàbí ìsọ́njọ́ náà sàbẹ́ tí a jọ wà ránkì wọ́n jọ ń bá nàbí jẹ wọ́n jọ ń bá nàbí mu ẹni kankan yóò gbọ́rọ̀ bùkọ́ wà lédi o torí pé fa inna ma huwa sayfun min suyufillah ìdà kan ni holiday wòye nínú dọ̀ọ̀bà dẹ́dà in tó se kó tó kù díẹ̀ káàtò ìlà ń bú sí in òun náà sì kọ́ in tó gbọ́yé òun ni ó lò mistake kan bẹ́m̀bẹ̀ ni àìsí sàlàyé rẹ̀ fún ìjọ máa yá rẹ̀ sí yí ẹ̀mẹ́jì òdé púpọ̀ ní ẹ̀mẹ́ o tàní ọba ṣe o ń bínú burúkú ní kí farabalẹ̀ kírẹ́rà àníbí wa ń paná kí ní ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbọ́nà ń pẹ́fà ìnàmà wà sẹ́yí fún ní ṣùgbọ́fìlẹ̀ ọwà tẹ̀lẹ̀sẹ́ni náà tààsìrí ẹ̀mà dára sàfàlám nítorí gbogbo tó le péjú nínú ogun tí àwọn ọ̀tá ọlọ́run kójà ìsìlámù kí họ́rùn wà léèdì tó léèdì ọba dádọ́ òjò wọn orí pasógun gbìyànjú títí títí títí níjọ́ tọ́lọ wọn mọ̀sọ́dọ̀ ọwá ń sọ̀rọ̀ ní orí bẹ́ẹ̀dì rẹ̀ ó ní jagun báyìí jagun kò tí ń lọ káàbà bí ọkọ̀ bí mi pé wọ́n ládà tó lé 40 ọfà tí وهاهنا أموت على فراشي كما تموت البهيمة في بيت أهلها فلا نامت آل الجبناء حسن قد قصوري ìtẹ́ẹ̀mìnáàni lórí bẹ́ẹ̀dì ni gẹ́gẹ́ bí ẹran tó bá dẹ́dà bá fẹ́ kó kú sọ́dọ̀ olówó rẹ̀ ṣe máa kú sọ́rùn okùn sínú ilé olówó rẹ̀ tó bá jẹ́ pé báyìí lọ́lọ́n ṣe ń ṣe tó jẹ́ pé kò síbi mo lọ tí mo escape ju àánú ọlọ́run lọ mo ní lẹ́tà tí ń kọ sí gbogbo ayé lẹ́tà náà ni wípé fàlà náà ayùnù jùbà náà gbogbo ẹn tí wọ́n bá ń ya ti ń sá padà ní ti ti ojo pé ojú ti ẹ náà ní fojú borun báwọn èèyàn bá lọ tọ́lọ́n bá ní ẹmà bọ̀rọ̀dọ́ níbẹ̀ wọ́n lọ sí mímí tó kù ayé wọ́n bèèrè owó gbogbo náà wọ́n bèèrè ìyá ń sápadà náà kò ní lójú oorun kò lọ́wọ́ sọ́rọ̀ àwọn onímọ̀ wá ní kí lọ́fà tí kọ́lídù ò fi bá gbogbo àwọn nǹkan yẹn lọ nítorí tánàbí sọ ni pé fa innama huwa sayfun min suyufillah ìdà kan ni kọ́jẹ̀wòyí nínú àwọn dà ọba ní dà jama'a annabi sallallahu alaihi wasallama ohun ìlò lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ bá fi àṣẹ sí ó tún ti gba maka kábà pé àbí ẹ̀rù kan nígbà kò ní ẹ̀rù nígbà lẹ́rù lórí ọ̀rọ̀ àwọn bà ní jẹ̀díma ṣùgbọ́n ìwọ̀ tọba dẹ́dà fi sí ọrùn ẹ̀jẹ̀ oúnṣe ọlọ́run wá ń san ọgọ́rùn wọ́n tún san lórí nǹkan tó bàjẹ́ ní làbọ́tùlì kẹ́lìbì inú tó kéré jù tí a ń sá ní o wọ́n sì súnlé àwọn wọ́n tó kọ́ padà akọ́dá wọ́n ti padà kọ́ mẹ́rún wọ́n sọ gbogbo náà gbogbo nǹkan pátá tí wọ́n lúsì ẹni wọ́n dá padà fún wọn yàtọ̀ sí pé wọ́n san díyà gbogbo wọn jàmáà káwàá padà sí bí ìtàn ká sọ bí ẹnìkan ti jó lórí rí tó wá rán àwọn èèyàn ń ṣẹ́ tí wọ́n wá sí àṣìṣe tó wá fẹ́ tún àṣìṣe ń ṣe padà sí pé àfihàn ọlọ́run bá torí pé tọ́lọ̀rán wa kọ́ ni ó ṣe ìwọ́n ṣàṣìṣe tó wá serú tí ànábì ṣe kalla wallahi kò sí kò sí láti bí ìṣẹ́bẹ̀ kò sí níbi kankan ọba dẹ́dàdá kan bá ní lékùn kí ànábì wáyé bani lékún ọlá rẹ̀ àrírí wọn dojú ọ̀rọ̀ ọkọ̀ àwọn sọ̀hábà láti gba kọ́nù wàlídì ilẹ̀ lẹ́nu wọn nítorí wípé bá a tó ṣe jọ wáyé ìwọ àárín ara wa síra wa ó gbópọn o ìwọ tààrin àwọn àtọ ọba dẹ́dà ìsìgìfàárù tètè gbé o tọrọ bó ń kẹlò ohun tàbá wọn forí jùsọ̀dọ́ lọ ṣùgbọ́n tá a bá fi ṣera wa lọ́nà òdì ó lè kí rẹ̀ sí pọ̀ ọba dẹ́dà fi sọ wípé níjọ́ ọgbẹ̀rẹ̀ alìkíyàmà ibi tó ń wó ti bẹ̀rẹ̀ méjì ní ìwọ̀ ìwọ̀ ti tó ń ẹkírun ẹgbàwẹ̀ ẹyọzàká àwọn ọwọ̀ ọlọ́nu mọ́páyàn àwọ̀ wàríwáni mọ́jì owó olówó mọ́lùmọ̀ jìbìtì mọ́pàrọ́ máyàn mọ́sábòsí mọ́fẹ́nu bá tèèyàn

a máa wá wò pé àà níbo ní a ti rí ní tí a fẹ́ máa ti bẹ̀sìn lọ́rùn bí ẹrù mìíràn Rahman tó bá díjọ́ mẹ́jọ àjọ ń gbé nínú Nàìjíríà mùsùlùmí bẹ́ẹ̀mẹ́ kèfèrí bẹ́ẹ̀mẹ́ kìrìsẹ́nì bẹ́ẹ̀mẹ́ bukasùn bẹ́ẹ̀mẹ́ mùsùlùmí kan wá ń wà kọ́ lọ àti gbọ́ bí pé èèyàn gbọ́dọ̀ aṣọ ìdàjọ́ tí àbámọ̀ mọ́ pààyàn a wá bọ́ sí wípé ó ṣeéṣì pààyàn mùsùlùmí tó ṣeéṣì fọkọ̀ gbà kírísítẹ́nì tó ní àà john john john lọ́bà lọ ó ní tí ó san o ọlọ́n lọ sọ ní al-Qur'an bákanáà tó bá jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ni ó ní tí ó san o àwọn eléyìí àwọ̀ àkíyàrí bí i ìmìnà Rahman tọba tó lẹ́mìí tàbí kọmọ sí ìgbà tí ọba ti ìgbà níjọ́ mẹ́jọ ibi tí a ti mọ̀ tẹ̀síwájú níbi ìkútùbà nǹkan na fílùmù àkíyà ọba rẹ̀ dàdákun ìwọ lọ ń darí o ẹnìkan kò sì darí rẹ̀ nínú ẹni tí ó dìde nínú sàírẹ̀ nígbà alìkíyàmà tẹ́jẹ́ ẹlẹ́jẹ́ ọwà lọ́wọ́ rẹ̀ ọlọ́mọdé àfíbẹ̀ o wọ́n méjì àpáyàn o méjì wọ́n pààyàn sí alọ́rùn wọ́n rẹ̀ ẹ̀mẹ́ ti kọjá ẹ̀yìn kọ́lọ́ ẹ̀sọ̀ fún àpínkaba yín pààyàn ẹ̀yìn ò lè rọ́ta yín máa wà láwọn rí wọn èèyàn wá ń sanwó ẹ̀míun hmm. o náà lọ gbogbo ọ̀nà tí a máa gbà dá sí ìtàjẹ̀ ilẹ̀ lọ lóòdì ọmọ mẹ́jọ

الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا قد قص علينا ربنا سبحانه وتعالى قصة ابني آدم إذ أمرهما أن يتقربا إليه بقربان وأن يتصدق إليه بصدقة تقبل الرحمن من أحدهما ولم يتقبل من الآخر فقتل من لم يتقبل منه من تقبل منه فهدده لكن وزجره لكنه لم ينزجر ونبهه لكنه لم ينتبه ونصعه لكنه لم يتعد حتى شجعته نفسه العمارة بالسوء بقتل أخيه فقتله فأصبح من الخاسرين ثم لا يدري كيفية الدفن وطريقته حتى بعث الله سبحانه وتعالى إليه غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه وأخيرا كما أصبح من الخاسرين كذلك أصبح من النادمين من أجل هذا أن من قتل نفسا حراما فإنه يعقب, أمر يعقب أمره الحسرة والندامة والخسارة فقال الله سبحانه وتعالى من أجل هذه المفاسد المترتبة على القتل العمدي كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا فجعل الله الحفاظ على نفس واحدة كالحفاظ على جميع النفوس وكذلك ضده بضده وإحياء نفس واحدة كإحياء جميع النفوس فإن النفس ملك لله سبحانه وتعالى ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون فقد ختم صلى الله عليه وسلم شأن وأمر القاتل من ابني آدم بقوله لا تقتل نفس ظلما إلا كان لابن آدم الأولي كفل من دمها لأنه أول من صنع القتل نعوذ بالله من القتل ونعوذ بالله من جريمة القتل ونعوذ بالله من جريمة المشاركة في قتل نفس حرمها الله أمتنا واعلموا أن الله سبحانه وتعالى عظم شأن الدم وغلظ أمره لذلك كتب القصاص على هذا الأمر على جميع الأمم الثالثة قبل هذه الأمة المرحومة وتلا علينا هذا في قوله تعالى من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءت المسلم بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون بارك الله لي ولكم في القرآن والسنة ونفر الله وإياكم بما في إمام ندك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فارتكروا إنه كان غفارا الحمد لله وكفى ثم الصلاة والسلام على عباد اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام لقد صدق رسول الله صلى الله عليه وسلم هذا الأمر وعظم لنا كذلك شأن الدماء في فعله وكيف كان يحمي دماء الأبرياء قد جاء في الصحيح جنب من حديث أبلا بن عمر رضي الله تعالى عنه وارضاهما في سرية بني جذيم رسول الرسول صلى الله عليه وسلم بعد أن أنفتح الله له مكة المكرمة بعث رسول الله صلى الله عليه وسلم سرية وعمر عليهم خالدا ابن الوليد وهذه الواقعة وهذه الحادثة بعد فتح مكة في الشوال وكان وكانت بنو جذيم في ناحية يلملم بأسفل مكة المكرمة فلما بعث رسول الله صلى الله عليه وسلم خالدا إليهم ما بعثه إليهم إلا داعيا لا مقاتلا لكنهم لما جاءهم خالد بن الوليد ما كانوا يحسنوا أن يقولوا أسلمنا لما عرضوا عليهم الإسلام بل كانوا يقولون صبأنا صبأنا وهذه لفظة استعملته قريش في مقام الذم لأن الأصل فيه في اللغة هو الخروج من دين إلى دين وكانت قريش تقول لمن أسلم بمكة استهزاء أصبعت أي هل أقبلت على ما أدبر عليه آباؤك فكانوا يقولون صبعنا صبعنا فظنهم ففهمهم خالد فعما معكوسا فجعل يقتلهم وأسر بقيتهم ودفع إلى كل رجل من المهاجرين والأنصار وكل قبيلة من القبائل التي كانوا معه أسيرا فلما كان يوم من الأيام من أيام سفر هذا أمر خالد بن الوليد أن يقتل كل رجل أسيرا فقتل بني سليم جميع أثارهم إلا أن المهاجرين والأنصار توقفوا انتظارا لحكم صلى الله عليه وسلم إذا قدم المدينة قدم المدينة وأخبر صلى الله عليه وسلم الخبر فلما سمر صلى الله عليه وسلم ما حدث جاء قرب الوليد وسأله فقتلتهم بعد أن أردت فقال قرب الوليد يا رسول الله ما أسلموا وإنما صبعوا وقالوا صبانا صبانا فقال صلى الله عليه وسلم اللهم إني أبرو إليك مما صنع خالد كرر هذه المقالة صلوات ربي وسلم عليه مرتين في رواية بل ثلاث مرات في رواية أخرى ثم أرسل صلى الله عليه وسلم عليا بمال ليدفع ديات قتل بني جذيم حتى فداهم ووداهم علي حتى دفع لهم ثمن من لبة كلبهم إلى آخر هذه القصة وهذا يبرز لنا رحمة رسول الله صلى الله عليه وسلم أنه بالمؤمنين رؤوف رحيم وخاصة وعامة كان يرحم الناس بالناس صلوات ربه وسلام عليه وبعون من الرحمن إن شاء الله تعالى سنستمر في هذه الخطبة ونتكلم ما تعلق بقتل بشبه القتل وبقتل الخطأ إن شاء الله تعالى في الخدمة القادمة إن كان في بقية ونسأل الله تعالى أن يبقينا وإياكم على خير وعافية ويوفقنا في جميع أمورنا جلها ودقها وهو على ذلك قدير وبالجبر جدير ونسأله سبحانه وتعالى يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم اجعل هذا البلد آمنا اللهم اجعل هذا البلد آمنا تب علينا يا ربنا وتب على التائبين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الناس عباد الله ولم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدا في بنفسي وسنى بملائكته وسندف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصلاة الصادق المسجود القائل في مقولة صحية ثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله